aláìdálé lórí náà àwọn ọmọ wa nínú ilé ẹ̀kọ́ ní nísìmí ni ó ti tó gẹ́ ọ ó ti tó gẹ́ ó tó gẹ́ enough is enough mọ́mì ní láti kúrò nínú ilé ṣòwò tí àbúrò ẹ̀ bá ti dé kí mọ́mì lọ máa gbọ́dọ̀ wọn kò jù bẹ́ẹ̀ lọ. dúró kí ni tiẹ̀ gangan náà ẹ wọ́n ní kó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú ṣẹ́kùn náà ní kó mú àbíyọ̀ tọ́jú màmí olóòlè tọ́jú wọn kí ló fi lè láyà ẹ ṣé owó oúnjẹ tí wọ́n máa máa jẹ ni mo ní kó lọ provide ni àbí ibi tó fẹ́ sùn ni mo ní kó lọ mú wá màmá tèmi ò lè kó òun lé o gbọ́. wo ọkọ mi sórí ọ̀rọ̀ tó wà lẹ̀ kò láriwo lọ a ní láti máa gbà bí ìgbà tá à ń gbàgbà ọtí láàrin ara wa ṣé bí mọ́mì nílé ọkọ tiwọn tí kò máa lọ ní ọkọ wọn kódà ọ̀rọ̀ àfẹ̀mílẹ̀ sílé ọkọ mi báyìí kò jù bẹ́ẹ̀ lọ kó ní kálukú kó rọra wà láàyè ẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn kó lé tó yẹ jẹ́ kí mọ́mì jẹ́ kó máa lọ sílé ọkọ wọn kódà àfẹ̀mílẹ̀ sí ilé ọkọ tèmi mi báyìí sórí o nǹkan tèmi fẹ́ òun ni me and my husband. Huh? bẹ́ẹ̀ni. you and your husband. bẹ́ẹ̀ni. ìwọ ni wa you and your husband. oh but ìgbà tí màmá tiẹ̀ wà láyé tán wá sí bíbá yìí ó ti bàyí pé bíbá ló ń gbé àbúrò ẹ ó wà bíbá ibi náà ló ń gbé o èmi ni mo tẹ́kẹ̀ àbúrò ẹ títí ní sí bùkátà tí mo ṣì ń gbọ́ ni àbí mo tẹ́kẹ̀ màmá yín títí títí tó fi pọ́ lọ́jọ́ dé kó tó di pé wọ́n lọ seventy five percent owó tá a ná lé wọn lórí àtọwọ́ta fi ṣe operation èmi ni mo máa sàn o mọ̀ pé mi àmà husband ni ẹ o tí mo tọ́jú àbúrò ẹ̀ títí o sọ pé kí n stop o ò ní kọ́ kúrò bí o ó wá dórí títèmi ń sìn tán di títèmi ìgbà ló wá rí pé mi àmà husband tó bá fẹ́ ṣe mi àmà husband kò ń ṣe lórí màmá títèmi o lè ṣe sórí nǹkan mi bọ màmá tèmi kò kú ònúlé o o gbọ́. Táyọ̀ kí ló fa gbogbo àròyé no kí ló fa gbogbo ìrègùn ṣé òkè o máa níyàwó ò nílé ìtọ́jú ìyá ìyàwó ẹ̀rin àbí kí ló ṣẹlẹ̀ ojúṣe ẹ ló ṣe gbogbo ètò ṣe yẹn ẹ̀tọ́ ẹ̀ ojúṣe ẹ̀ ló ṣe ó ní ìdàtí máa wá fi sílẹ̀ gúnlẹ̀ mi lórí. báwo ni mo ṣe fẹ́ wà òkè ọmọ fẹ́la inú ń jó mi lábẹ́ aṣọ bí iná tó ń jó mi lábẹ́ aṣọ kì í ṣe abẹ́ aṣọ nìkan ló ń jó ó ti ń jó gbogbo ara mi àwọn ṣe fẹ́ wà òkè lóòótọ́ ni mo sùn ní kété tí mo mú kàn mọ́ bá. àmọ́ ẹ̀yin mọ́bí tó rán àbáàdì ti wà. Latino kí ló ṣẹlẹ̀ náà ah, ó dẹ̀ wọlé bí olè bẹ́yìn mo pẹ́rù ti bà mí ni. resemblance yẹn ti pọ̀ jù kó má lọ jẹ́ wípé nǹkan tí mò ń rò ló ń ṣẹlẹ̀. ó ń rò bóyá àkúdàáyà ni àbí. you can't understand apart from wípé ọmọdé yìí jọ ìyàwó mi nǹkan kan wà lára ẹ̀ tó ṣe pàtàkì sí ìgbésí ayé mi tó ṣe wù mí kí ọmọdé yìí wà lárọ̀ọ́wọ́tó. ọ̀dà wa fẹ́ kí n ṣe fún yín gangan ni kẹ́ sọ fún mi ní àṣẹ. this is the main entrance tábà ti wọlé òun ló máa òun ló máa kọ́kọ́ lọ drop me láti orí fence. fi ọkàn olúwa ṣì wà síbẹ̀ bíi tàtijọ́ ó ní kí n béèrè mo dẹ̀ ti béèrè. think I might need be fine. Ha! Ọgbà wèrè. Then I am scared. I am scared too. you shout, you die. You move, you die. Máa fìbọn fún yín lọ́mú tàbí kí n fìbọn fún yín níjù. Wẹ́ni tó jókòó tiẹ̀, báwo ló ṣe jẹ́ sí ẹ? My friend. Your legally married wife. Iniri, rè, ìwọ rè. Kọ́kọ́ tiẹ̀ regain memory ẹ̀ lẹ́nu, kó sorrow. a to lose tó lùzẹ̀ padà yẹn á dẹ̀ tiẹ̀ dá díẹ̀ kó sọ ibi tó wà. mi ò rówó ṣé kí n parọ́ mọ́ra mi ni. even bible kọ́ àpà sọ fún wa wípé fẹ́ ẹni kejì ẹ bí ara ẹni. I love movies. Àwọn action ìbílẹ̀ yẹn ni mo máa ń like. Jẹ́mi náà ni lọ join àwọn tó ń ṣe fíìmù báyìí. Ààyè wà fún ẹ ọgbà wa tóbi púpọ̀. Olùlọ́lá o, àwọ̀ ìyá àánú ni. Ó ṣe orí mi wù. Kóyè, bọ́lá ìlú náà tàn bá sọ̀rọ̀ tó bíbí ni wàá gbá ìtì ẹ̀ ó yá wèrè ni. ikú ni ìwé ẹ̀ṣẹ̀ ni tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ irọ́ tó ń pa yìí. Oh, no! Who pa o. Owó kọ́ ni gbogbo nǹkan. Okoko Rizọ, money is not all we need. Ourselves is all we need. Àwọn èèyàn lákan fowó lágbára. Money can't buy love, real love. Do you agree with that? What your girlfriend just said pé <laughs> owó ò lè ra ìfẹ́. She's not my girlfriend. Ìyàwó mi ni. That makes it more interesting. I grew up to become a very rich man. I have almost everything. The President of the United States of America is my friend. What do you want from me? 200 million naira. What? Keshi wá sí ìgbà at àná. Àtìgbà ni Rebecca ò ti nọ́ máa mọ̀. Báwo ló ṣe mọ̀ bí kí ló wá ọkọ you ò ní ever gba ẹ ní àjọṣepọ̀ ní ojú So, is it a putting more to you like the last time or olùkọ́ fún ọkọ mi. And how are you so sure about that? Because you smell like garlic. Garlic is not a bad thing. It is one thing to be garlic. It's another thing to smell like garlic. Sir, only mental problem me. Are you, are you guys normal? Ah! ló tó ń túbà jù mí lóyún mi. àsìkò ìbéèrè yẹn ti tán àsìkò tó báyìí kó máa dá mi lóhùn gbogbo tó bá bí ẹ. kí ni kan tó ń bí mi. jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. I don't with this line of conversation. No, we are not done until I say so. gbogbo ìgbà tí mo bá ẹnu mi ní àjọṣepọ̀ ní yunifásitì mo máa ń di ojú mi máa wá fi ọkàn mi gbé orí ẹ̀ sí ara ẹni tí mò ń bá ní àjọṣepọ̀. A couple of times I had sex outside you. I did the same. ṣe mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ wà very strange. ògùn àdúgbò ògùn àdúpẹ́ awárègbè o àmẹ́ràn bọ̀ ògùn àdúpẹ́ àrègbè o àmẹ́ràn bọ̀ ògùn àdúpẹ́ àrègbè o àmẹ́ràn bọ̀ ògùn àdúpẹ́ àrègbè o àmẹ́ràn bọ̀ ògùn àdúpẹ́ àrègbè o àmẹ́ràn bọ̀ ògùn àdúpẹ́ àrègbè o àmẹ́ràn bọ̀ ògùn àdúpẹ́. Ah, àkùnjẹ́.

kọ́ má lè rí ẹran gbẹgbẹ́ fàlejò. eléyìí ò sọdẹ ọdẹ sọdẹ ọdẹ ọdẹ kọ. àní kẹran ìgbẹ́ máa sọ sọ̀kọ̀sọ̀kọ̀sọ̀kọ̀ kí wọ́n wá gún iyán tó ní kìmí. kí wọ́n máa fi taari ẹ̀sọ́ náà fún. <laughs> ẹ wo ẹ ní dààmú ẹ wo ẹ yà gbèsòkalè gbèsòkalè ọ̀kàlè kásáyẹn rẹ̀ ọ̀yà ọ̀kàlè láyé ẹ kù sẹ́ wo ìwọ wá yọ apá rẹ yọ apá kan rọ rọ mọ yọ apá èyí náà dààmú ẹ ṣe wàhálà <laughs> ẹwọ ọyà ìtàn yọ ìtàn kan tó tóbi tó bá ti yọ tán ìwọ àtiwọ àtìlí èyí tó ń wò mí àtìlí kẹ lọ rè pin ẹ bá ẹ bá ẹ wá kọ gbọ́dọ̀ dídá o. olúwọde. ìkọjáyé nù àwa márùn lọ sóko ọdẹ apẹran kan ẹwà ní káwa mẹ́rin ká lọ pín kan níbo wọn ti ń ẹ. bókú ayé kò lè rọrùn wọ o bókú ayé kò lè rọrùn wọ. àgbàlagbà tí ń bàlú jẹ́ bókú ayé kò lè rọrùn wọ. ẹ̀gbọ́n ó ti ẹ̀yẹ ní gbogbo kò yẹwọ ìkọ̀bá tí má jíjẹ wọ ìwọ ìwọ tó jẹ́ pé mo àti bàbá kí n tó ronú pé kí n máa mú ọdẹ kí wọn náà má àtàwọn àwọn sí mi ẹjọ́ wọ̀kọ́ ó kẹ̀ tẹ́lẹ̀ yìí olójú kàtàkàtà yìí èmi ni wọ́n rajú mọ́. olúọdẹ ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín ah, ẹ lè dá wa mẹ́rẹ̀ẹ̀rin mu ẹ lè dá wa mú ah. ọ̀rọ̀ tẹ́jọ́hùn lẹ́ ń sọ kìí ṣètò sí i. ẹ fẹ́ kùnú. bẹ́ẹ̀ ni bàbá ah, kékeré gbìyànjú kọ́ kò sí kékeré gbìyànjú rárá kí èèyàn tó lọ sóko ọdẹ kó tó tẹran pẹ́pẹ́ àkọsẹ́ ló ṣe. ṣé ìṣèpàlógbé. ẹ bẹ́ẹ̀ ni mo yìnbọn fẹ́ràn àbúrò rẹ bùnú ni tó bá yìnbọn tó bá di nǹkan mi nǹkan síbí mi mo gbé. kò lè di nǹkan máa jẹ́ pé ẹ̀yìn lẹ gbẹ́ran sórí ilẹ̀ bàbá yín lẹ rán kúkú. lẹ́nu lẹ́nu wọ́n. olóde olóde ẹ má súnmọ́ o. èmi mo jẹ owó tí mo fẹ́ sọ̀rọ̀ èmi mo ráyè tí mo bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ń gbẹ́rẹ́ lọ́wọ́ gbogbo wa la ní. gbogbo wa la dọ́ni. gbogbo wa la ní ọwọ́ tó tó yìí ní tó yìí ní. ẹ̀yẹ́ dé o ẹ̀yẹ́. kí ni nǹkan lẹ́kọ̀ọ́. èmi wò ó pé bó ṣe yẹ kó ìlú ilẹ̀ yìí ti fi ọba pé kábíyèsí ẹ̀pin báyìí ẹ̀tọ́ báyìí ẹ̀tọ́ báyìí ìwọ wò àgbọn àyẹ̀mọ́ wá ṣe ọ̀nù àti. ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ gbogbo ayé ó tún sẹ́ra n ò ní forí rẹ̀ jiyàn ó jìyà tó ọ̀sẹ̀ ni ah, bẹ́ẹ̀ ni àpọn ọmọ kan o bí ọba wa ṣe gbọ́ ọ̀pọ̀ dídí ọ̀pọ̀ ẹnu ọ̀ràn àìyí kí ni èrò rẹ sí mi láti máa béèrè irú ọ̀rọ̀ lọ́wọ́ eré rẹ bàjẹ́. ọ̀pọ̀nù abọ́fúnbe mi. bẹ́ẹ̀ ni mo wí fún ọ sọ wá rẹ́nu rẹ tó ọ là pàkà bí àsìrò àgádágodo tó fi lé mi gan ẹnu rẹ wọn pàkúta lórí o ti wá kán rọrùn ọrùn báyìí o o ti dáràn wo o ti tó dídí màálù báyìí o tó pin ẹran ibi tó parí rẹ sí náà ló fi bẹ́ẹ̀ ni mo wí fún ọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ ayé dúdú o gbẹnu ẹ sọkùnrin wọn èyí ìfọ̀rọ̀ lè dídà bàjẹ́ bíyọ̀ bá kù tó bá tẹ́lẹ̀ kì í máa ṣọwọ́ síbílà mọ̀. gbé gbogbo ẹnu rẹ sọhùn sórí gbogbo nǹkan bá fẹ́ dà dàmbì kiri jẹ́ kí ajá rí ọ́ dágbádá kiri bẹ́ẹ̀ ni mo sọ fún jẹ́ kí àmọ̀tẹ́kùn rí ọ́ sí bàǹtẹ́ ẹ̀jẹ̀ kí n wò ìwà ají ọmọ pé bí kìnìún mi bá sí bàǹtẹ́ ìkísà kì í sẹ́gbẹ́ ìdájà tẹran ọjọ́ mọ̀tẹ̀sùn àwọ̀ erin ni. ọ̀gẹ́rì àbọ̀ ọkọ yẹ erin pàkì sí àwọ̀ ẹlẹ́jà fúnni jẹ́ òdòdó ohun ọ̀gẹ̀dú dàṣẹ́ dèpèmí ìgbé ní mi fi kàlùkàlù. olú orogbo lónìí nílé o. irọ́ ló pa. wo wo tiẹ̀ tọ́balẹ̀ mi àṣìyàyà ọmọ ọlọ́dọ̀ dé o. àṣìyàyà ọmọ ọlọ́kà bàbá bá a bá délé kó o sọ fọlọ́kùn ní adé o wọn ò ní wọ́n ti tó mi mo fẹ́ sọ̀rọ̀ ilẹ̀. ilẹ̀ ilẹ̀ ní títí títí tí ó yẹ jókòó bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ ilẹ̀ ìwà ti bá orí ìrọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ọyá síyáyọ ọmọ lọ́dọ̀ ọdẹ síyáyọ ọmọ ọlọ́kà bàbà bó o bá délé sọ fọlọ́kùn sẹ̀ní adékọ́ ni wọ́n tọ́ mi mo fẹ́ sọ̀rọ̀ ó yẹ ilẹ̀ àsáfìdí ti ń tọ̀kẹ́rẹ́ àgbáwọlẹ̀ ń ti sẹ́rìn àkànmọ́lẹ̀ ń tẹ̀ kàn kílẹ̀ ọ̀pàpà párádà. ẹ bí ajá ní yọ̀lá ajá yọ̀ ọ̀rùn. ó yẹ ẹ méjì ó tutù ẹ̀kọ́ pọ̀. ni iṣẹ́ dúdú báyìí. iṣẹ́ ti bẹ̀rẹ̀ oníkálukú ti gbéra wọ́n sì ti ń tẹ̀dó káàkiri ṣùgbọ́n kínní kan ló ń kọ mí lóminú o. kínní. níbi tí wọ́n ń tẹ̀dó sí yìí kò tíì sí ojúṣe kan pàtó tí wọ́n máa ṣe níbi tí wọ́n ń tẹ̀dó sí. kọ́mọ jẹ́ wípé èyí ò ní ọ̀fà ntí ìtàdí ò fi tu. irọ́ ọ̀nkọ mi ló mẹ́nu. irọ́ ah! eh, ọgbọ́n kì í tánú àgbà kàkà kọgbọ́n tánú àgbà àgbà ó tún mi dàrí ṣé rí ibi tí kálukú wọn tẹ̀dó sí o kí wọ́n fi mú fínlẹ̀ wọ́n wò pé irú òwò wo làwọn lè máa ṣe nílé ibi tí wọ́n bá tẹ̀dó sí tó lè tà bíi ká pé wọ́n délùú kan wọ́n tẹ̀dó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀kọ́ ló tà ń bẹ̀ kí wọ́n múṣẹ́ ẹ̀kọ́ sí gẹ́gẹ́ bí òwò hmm. ní tọ́jẹ́ wípé àwọn tí wọ́n nílé tó lè má rà lọ́wọ́ wọn ntí wọ́n bá wá mọ̀ wípé àwọn ò nílùú ò lè rí lọ́dọ̀ àwọn káwọn wá hmm. kí wọ́n wá hmm. àyìn wá máa rà lọ bẹ̀ kọ́ jẹun kò ṣe mọ̀nà tí wọ́n máa lò lọ́dọ̀ tiwọn èyí ò tún gọ́ oh. kò sáwọn di kò ṣe mọ̀nà ń bẹ̀ nù kò sì jẹnu ẹ̀sàrùn <laughs> orúkọ ẹni lè jánu ẹni. bẹ́ẹ̀ni. òpè lórí ọgbọ́n nu ọgbọ́n lẹ́yìn <laughs> ó láfojúsùn pé níbo lọ̀rọ̀ ń lọ ah. níbo lọ̀rọ̀ tó o sì mu tí o sì rí bẹ́ẹ̀ okútọ̀. Ah, ah, àwọ̀ ọ̀rọ̀ sọ̀nàkun ojú sọ̀nàkun la fi wò eh, eh. ó mo ṣe jẹ́nu. <laughs> elédùà ni elédùà ni kì í ṣe. jàmí bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ akí ẹni tó bá lọ́gbọ́n pọ̀ lọ́gbọ́n ẹ̀jẹ̀ àsọ fún èèyàn tó gọ̀ sí bá ń sọ fún pọ́gọ̀ kí ló sọ ni ẹ lọ rí musa lóògùn ẹ bàbá ẹ tọ́ba ya kì kú sẹ́ o. àgọ́ ah, oh, oh. àtàárọ̀ oh. bóun gbogbo ẹ̀ ẹ kú sẹ́ ẹ kú gbogbo ẹ̀ látàárọ̀ ṣé ò rẹ́ra jù. ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ah, bàbá nǹkan wà lágbàlá mo fẹ́ ká ṣiṣẹ́ tán ni. alárí ìwọ lọ́mọ̀ ṣètò oúnjẹ ti oúnjẹ ti bí òun bá a ṣe fi sí náà bá a ṣe fi sí ni bá a ṣe fi sí ni torí látàárọ̀ ó yẹ kẹ́ ẹ ti máa ṣètò bẹ́ẹ̀ ṣe fi nǹkan nú ẹkùsẹ́ ẹkùsẹ́ bàbá ẹ rọra ẹkùsẹ́ náà ẹkùsẹ́ ilẹ̀ wà rẹ̀ bí ẹkú àtàárọ̀ ẹ ǹlẹ́ bàbá ẹkùsẹ́ ẹ rọra bóò lára ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́. ó rẹ̀ ra iṣẹ́ oko ń pọ̀ bí. ẹ rọra àkíyèsí kan wà tí mo fẹ́ pè ọ́ sí o. sí o sí. a mà ti ń kọjá ẹnu ààlà tán fún wa o. ẹnu ààlà lẹ wá kọjá tẹ wá mú bí nǹkan bàbàrà àwọn tí wọ́n fún wa ń lẹ̀ wọn èé ka nǹkan kún wọn èé sí ìwé ẹ̀yìn wò lórí nǹkan tó bá fún yàn bàbá ẹ ṣiṣẹ́ lọ tá a fi wọ̀lú mọ́ wọn lọ́wọ́ wọn lè mọ̀. àwa lámì irú ọkàn wa. ẹ má ṣiṣẹ́ lọ ẹ má ṣiṣẹ́ lọ ẹ má ṣiṣẹ́ lọ ẹ má ṣiṣẹ́ lọ ẹ má ṣiṣẹ́ ẹ ǹlẹ́ akọ àtàárọ̀ abẹ́bí bó sí òrẹ́ra má jò rẹ́ra má jò rẹ́ra abẹ́bí ọ̀rọ̀ tá a ti jọ ń sọ láti jọ yìí fún mi lésì ṣé ìyá yìí láti mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn. ẹ àbẹ̀bí níbi ọ̀rọ̀ bá ti bá ní náà láti sọ tó sì mọ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó àbẹ̀bí. àbẹ̀bí àbẹ̀bí sáà jáàsì ọkọ jáàsì gáfárà fún ọ náà jáàsì gáfárà fún ọ. ọ̀dọ́ ọ̀pinnu ẹ̀lẹ́. olórí ẹ̀lẹ́ ẹ kú sẹ́. olórí ọ̀dọ́ ẹ múra sí ẹ múra sí ẹ múra sí. olórí ọ̀dọ́ ẹ dàbí bàbá dàbà máa sọ fún oúnjẹkóúnjẹ ọmọ pẹ eh. nítorí wa iná àti sinátàrọ yìí. ògò ní pẹ́ ọ̀dọ̀ ní pẹ́ torí ẹ̀ náà mo fi ní kásìkì ẹ̀ tètè máa lọ ilé oúnjẹ ó kẹ́yìn lára láìpẹ́. olórí ọ̀dọ́ bàbá ẹ kúṣẹ́ bàbá ẹ kúṣẹ́. gbogbo ọ̀rọ̀ tó sọ́bẹ̀ mọ́ tẹ́tí sí o. àmì mo sì rí kúrò nílà ká ìrìn ẹ̀sìn ọ̀dà fún. àmì ẹ wo ẹ dúlẹ̀ lọ ẹ dúlẹ̀ lọ. Hmm? ìkọ́ lára àwọn olóyè ìlú iná ń bá mi sọ̀rọ̀ fífẹ́. nígbòsígbò. wọ́n ti ṣe díẹ̀ sí i. inú àwọn olóyè ìlú iná. bẹ́ẹ̀ ni má dá ló má dá ló a wá kan náà àwọn ọmọ tiwa tá fún wa kì í ṣe ìwọ. kéwé wá fún wa lọ́mọ kan bẹ́ ṣeré o borí o akéwé wá fún wa lọ́mọ kan bẹ́ ẹ ṣeré kí wọ́n gbé ṣeré kémi gbé ṣeré o borí o akéwé wá fún wa lọ́mọ kan bẹ́ ṣeré o wòjí àmọ́dún kakọ́rẹ́ wa kábọ̀ọ́nù ilé wa bí wẹ́rẹ́ àgàn tí òbí ọ̀tọ̀wọ́ kò sùn o káyà máyàn kú kọ́mọ wa òye o òrìṣà ewé gbèjà wájà o ká má pẹ̀dín ká má rí ikú ọmọ bó bá dà ìdá ká mú èbọ̀ o kórì o akéwé jẹ wá fún wa lọ́mọ kan gbé ṣeré o kí wọ́n gbé ṣeré kémi gbé ṣeré o orí o akéwì jẹ wá fún wa lámọ̀ kan bẹ́ ṣeré o. kórì kó tó òòsà ìwé afúnilámọ́mọ́gbẹ̀jẹ́ tí fojú rẹ̀ wà gàn tí ń fomi ojú ṣe ráhùn ọmọ. kò mọ ibi tí ọmọdé ò sí àyà tó gbàyè fẹ́ bíi tèrè ò wọ́pọ̀ kí ṣebíṣebí ó ṣẹ́ra ró kí wọ́n má ṣe kọlu òrìṣà ìwé. kórì abinú funfun abìwà funfun a mọ̀ ọ́ bà wá nú pa bara wa láàrin àwọn ẹni bíi olórí ó tó jẹ́ mẹ́ta tí olú orógbó ti wà lọ́dọ̀ wa. àsìkò ti tó láti padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. èní náà sì ni kò ní dọ̀la. paluda paluda là ń rọkọ́ paluda paluda là ń ràdà lédìdì lédìdì láàárọ̀ ọbẹ̀ nílé olúmọkin parada káàbọ̀. ẹ̀yin ò ṣàìwé mo dúpẹ́ púpọ̀ ẹ jẹ́ ìṣègbè àgbàrá ayé tó fẹ́ gbé mi ẹ tí orí mi gbé mo dúpẹ́ lọ́wọ́ yín o òòṣà òkè òní jẹ́mi náà jọra mi lójú wájú yín o ẹ̀yin òòṣà ìwé ìgbọ̀nmi lọ́pẹ́ o ẹ ṣe ẹ ṣe. olú orogbo ọwọ́ ayé ìbámọ́ ti tẹ̀ ọ́ o ká ní wọn ò kọ̀yìn wà tàdán rẹ síra yín ṣùgbọ́n ní báyìí a ó dá àdán rẹ padà fún ọ lọ́tún lọ́tún torí iṣẹ́ tí ń bẹ níwájú fún ọ ó dùn tí wọn nìkan lè dá ṣe lọ. òrófòròfò ẹ̀yà yóò àdàbà àbìdí rèké rèké ẹyẹ méjì ń fọ́ lókè àmábó bẹ́ẹ̀ láà sì má kó àjọ. tètè ń bá lé àtàrí pọ̀nà ni mo dé ni mo gbóhùn igbó rere ni mo dé ni mo gbóhùn alájogun bẹ́ẹ̀ lohun agogo kò dóhùn ohun agogo kò dóhùn tàjà èmi yà títí mo dé pẹ̀rọ ẹ̀wù èmi ní ìnà títí òbẹ́ mi ní ọrùn ayèrè bẹ́ẹ̀ lé mi ní ọrùn ayèrè kì í sẹ́nu bàbá mi èmi yà títí mo bẹ́ẹ̀ ni wẹ́sẹ̀wẹ́sẹ̀ ní ọgbẹ́ fífa bẹ́ẹ̀ tiẹ̀ rí èmi rìnà títí mo bẹ́ẹ̀ yẹn wẹ́sẹ̀wẹ́sẹ̀ ní ọgbẹ́ fífò òòrẹ̀ ló fà ìgùn òòrẹ̀ ló fà ìtẹ̀ òòrẹ̀ ló bá wọn kó wẹ́sẹ̀wẹ́sẹ̀ lẹ́gbẹ́ awo. ajá o. ajá o. <laughs> tó kú bẹ́ẹ̀ ẹni ajá bá bá làbá relé ẹni tí ajá bá bá bá lọ mo tó dé èyí ló dífá fún rè tí ó tẹjú má kákó rẹ̀ gírígírí ifá tẹjú mọ́ mi wò mí rè mo tó dé lákọ̀tún èjì kókó rè. ajá o olórogbo. Oh! lẹ́yìn àìgbórí odó pagbó odó. àìgbórí odó pagbó odó. àìgbórí àjà pété ìlú. àìgbórí àjà pété. ìmọ̀ràn tán bórí ta gbà títúka ní túkà orí ní túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ bọ́sàn bá pọ́n ènì àtúká ẹyẹ fínfín apá mi ọ̀tún ìgbà òbí fin ní jẹ ẹyẹ fínfín apá mi òsì igbá obì ipa ní jẹ èyí mà fún mà fún rí gèdè tó tinú ọ̀gán fọ̀ wáyé ìgbà àtàrẹ ní jẹ ló dín fá fún Ọ̀rúnmìlà nígbà tí sójòjò nígbà tí baba ń sòjò. tani ò ní lè dìde. wọ́n pẹ́ kò ní dìde. ó ní pèrè ń tewé yeye. ó ní pèrè ń tewé yeye. ti pèrè gún. ó ìtú ọta ìrù kòkòkòkò lára ọta le òjòjò kì í ṣòkúta lálẹ́ odò ẹ̀rẹ̀ kì í bẹ́rí wọ́ ẹ̀rẹ̀ kan kì í bẹ́rí wọ́ o so sọgẹ́sọ ẹ̀yìn ìbẹ́yìn pọ̀n kò bá wọn wá kò ní bá wọn lọ sọ ọ̀pẹ̀ kì í bá di okó wọ́wé ẹ̀fún ìmú igún èdè ìmú akàn gbogbo ètùtù tá a bá ṣe dìrókò ara fi san ó ní ìjẹ́ tí aláṣẹ bá ń sẹ́ẹ̀rí tí òjì gbọ̀ngbọ̀ òwúlẹ̀lẹ̀ ìkàṣà ìdílé ẹ̀là ìwòrì bá ń ṣẹ́gun ọ̀tá mi kó gbé mi dìde ẹ̀là ìwòrì ẹ̀là ìwòrì ajá. olùpẹ́ lọ́wọ́ rẹ̀ kẹrù ẹ̀yìn.

èmi ò bá ní kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ó ṣe sùúrù ká fi èdè kù ká fi èdè gbogbo ara wa ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí ká fi tún àwọn àgbààgbà létí ná àwọn náà ṣáà ni wọ́n mú àwọn afẹnihàn wọ̀lú wá wọ́n sì pé ń bá gbárọ̀ wá náà ni ó gbárọ̀ lọ kò jẹ̀bi èrò tèmi o. ẹ wo ṣe é rí ní abala pọ̀ọ̀dọ̀ tèmi àtọ̀rọ̀ tí lágbóńdó àtẹ̀tọ́sẹ̀ sọ gbogbo ìpátá báyìí ló sì dídí ara mi. ẹyọ ọtí Ọlọ́run wo jẹmi ọbọ oṣù tọrọ jìrì sọ ọmọ pé <clears throat> ìdàrú iná bàbá rẹ gbè táwọn àjẹbí sọ bàbá rẹ bùkúta. bọ́ọ̀ bá mọ̀ tán dáadáa ò ní mọ̀ bó ṣe sọ ṣé àwọn àjẹsọ bàbá rẹ bùkúta lásán ni àbí wọ́n sọ dòkúta tán wọ́n tún gbé lọ táàrí mọ́ tí ò lójú ó rí rárá wo má dẹrù ẹlẹ́rù borí kó o fa tiẹ̀ lọ́wọ́ rántí ẹ rántí ẹ wàyí. Ah! lágbóńdókò ká má bàa sọ wọn náà dà pátá là ń sọ sẹ́sọ yóò bí nílò ẹ̀. òótọ́ korò. ẹjẹ́ a máa ní sùúrù fúnra wa. ẹ wá èmi ò fẹ́ wọ̀rọ̀ tẹ́ ẹ dálẹ̀ yìí o ẹ dákun bò ló ti jọra wọn báyìí nígbà tí wọ́n ń sílé bẹ́ẹ̀ yìnbọn wọ́n ń gbéyàwó ẹ̀ ń tafà òkè sọ̀rọ̀ dáadáa lẹ̀ ilẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ yẹn àgbàbà lòkú ṣé wọ́n sọ̀rọ̀ náà lòkú ṣe pàtàkì. kí wọ́n kẹ́jà lọ jẹ́ kí wọ́n kẹ́kùrú lé wọn. inú wo ni wọ́n ti lọ. ẹ máa ṣe lọ kí wọ́n kẹ́kùrú lé wọn. Ah, ah. lágbóńdókò lágbóńdókò dọ́kun ó ti kèmí nìkan wọ́n ti bá tiẹ̀ lọ. Ah. irú ra dáadáa wo ni báyìí ní sí. bákan náà kọlọgbọ́n máa ń rì ìwọ nìkan náà là ń wò lójú o láìsí ọkọ̀ sẹ́lòmí o kò sólókìtì tí ó ṣe bí ọ̀bọ rẹ o ohun tó o bá sọ la fẹ́ tẹ̀lé kí ni ká ṣe báyìí. ọ̀sán yìí hmm? ọ̀sán yìí hmm? èmi lọmọ olórogbo èmi ni lágbóńdókò rí lájà jálẹ̀ ọmọlẹ̀ àsìkò tó náà àwọn ìran afiniwọ̀n fìlú wálẹ̀ báyìí àsìkò tó ọ̀dà bẹ́ẹ̀. ìyá kẹjọ mi o àwa ni lọ́gbọ̀ndọ́ kan fọwọ́ halẹ̀ fún lùlù yìí sọ pé gbogbo ilẹ̀ ilẹ̀ bàbá àwọn ni olórí mẹ́rin ló sì nílẹ̀ ibi tí gbogbo wọn bá wá ti wá fẹsẹ̀ lé nílùú yìí ajọ́ níní àbí bẹ́ẹ̀ kọ́ òótọ́ la rẹ̀ rẹ́ wí o torí pé ó ní ọpọlọ pípé la fi ṣe olórí ọ̀dọ́ bó tiẹ̀ jẹ́ pé àwa kan jù lọ ṣùgbọ́n gbogbo tó bá ti wí la fara mọ́ gbogbo tó bá sì ti ṣe la ẹyẹ lẹgbẹ mi o ibi wọn ní gbẹgbẹ ọmọ gbé ibẹ̀ ní gbé sórí rẹ sórí rẹ ibẹ̀ ní ọtẹ ẹ sọ fún mi kí lọ́nà àbáyọ báyìí. ẹ wo kò sí ṣíṣe kò sáì ṣe kò sí bó ṣe jọ á fún wa bẹ́ẹ̀ náà láti bá wọn gbé bó jọ wá gbígbóná àá bá wọn gbé bó sì gbé wá tútù àá bá wọn gbé ah, bó ṣe jẹ́ náà nu gbogbo bí ẹ̀yin ọkùnrin bí ẹ bá ti fẹsẹ̀ sí báyìí àwa náà fẹsẹ̀ sí ibi ẹ bá fọ́ sí báyìí àwa náà ti fọ́ sí. bẹ́ẹ̀ni. àwa yìí la nílùú. àwa yìí la nílùú o. àwa yìí la nílùú. àwa yìí la nílùú. àwa yìí la nílùú. méjì tí ń jẹ sápá. omi tó ro ọbẹ̀ lásán ni wọ́n fi jẹun gbẹ̀yìn. a jẹ́ pé okùn tó já tá a tún so ṣé ò ní lójú kókó. kojú tá a fi kọ́lékọ́lá fi gbénú ẹ̀ wá pété ogun ogun bá dé tán ogun á yàbò míì. gbogbo ń tójú ajá rí kọ́ lójú lásán ó rí i wá wò ó wá wò ó wá wò ó lajá gbó. kábíyèsí iná sẹ̀ ń jó lórí kókó bọ̀ o wàhálà ti ń wọ̀lú o àwọn ọ̀dọ́ ọ̀lú àfinihàn ayé ìjẹkújẹ ayé ìfàmìlẹ́tẹ̀ ń tutọ́ tí ń tẹ́lẹ̀ bàtùbàtù kò sí tí wọ́n ń pera wọn ayé ìjẹkújẹ náà ń jẹ ní gbogbo ọdún wọ́n tàdó sí olóyè. kí ló le tó báyìí kí ló dé sọ àmọ́ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kan ni àbọ̀ mi kí olóyè ló péré ni. ẹ ṣe jẹ́lẹ̀ ẹ̀dẹ́ mi ọ̀pẹ̀ ẹ̀dẹ́ náà. Ah, ah, ah. olóyè ọ̀tún òun tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà mọ̀nà ká ẹ̀ bọ́ wa mọ̀ wípé ọba tó wà lóróyè ìlú àfihàn ló ti wá ètí ni. gbólóǹkan bọ̀rọ̀ jẹ gbólóǹkan sì tọrọ sí ọ̀dà ìbá ṣe pé àwọn ọ̀rẹ́ wọn náà ní ẹ ń sọ̀rọ̀ ṣàkàṣàkà bó o ti ń sọ sí olórí àti ọlọ́run bóyá lọ̀rọ̀ mi yé yín o. ọ̀tún ọ̀tún. Ah, ah, ah. èyí ti jẹ́ ẹ̀ ń wọgbó lọ́wọ́ ń fà sójú ọ̀nà ẹ̀ ń lọ́wọ́ ń fà yín gòkè ẹ sá níbẹ̀ lẹ́ẹ̀ takú sí ti jẹ́ kí ló dé. ẹ fún dájúdájú ìwọ lẹ́yìn ọgbà àwọn ọ̀dọ́ mm. wọ́n béèrè ni o kábíyèsí ní kí ni ọ̀yá wọn bọ́yá ẹ ṣàlàyé ọgbọ́n orí tiyín ju ti gbogbo wa lọ àbí ká pé tó ju tọ́ba lọ. ẹlẹ́lẹ́yà ni alábùsùn ni ó ti dà ó ti dà. ṣé bá a ṣe máa bá a lọ rè kékeré ìmọ̀ ní báyìí. àtọ́. ìjà mi. ẹ ò ẹ ò ìjà mi bí ọ̀rọ̀ tí ò sún à. ìjà mi bẹ́ẹ̀. ẹ fi ọ́ lẹ̀ ọ̀tá àlọ síwájú ni wọ́n fẹ́ fi sísìnkù ló jẹ́ wọ́n máa bọ́ rí mú <laughs> ẹ̀jẹ̀ ó ti mú wọn jáde èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ó kì í minú o èmi ò ní dá yín lẹ́kùn yín pé ká má jà o tó bá wù yín ẹ gbé gbàjà ṣùgbọ́n nǹkan tó ń jẹ́ káàdì ẹṣu kó má tọ̀ máa jẹ́ kó yé yín. kábíyèsí o kábíyèsí o. gbà mí. ọ̀pọ̀ ọ̀fẹ́ mi rí èmi rí ojì rẹ ní sọ́rọ̀ òkúrò tí ní òkúrò òfòrò ṣe báyìí. olú ọlọgbọ ọ̀rọ̀ pàtàkì ni mo fẹ́ bọ́ ọ sọ lórí èèyàn ni èèyàn tó tó fún un. èèyàn nípa ìlà bí bàlọ̀ sí lágbọ́jọ́ agbọ́jọ́ nínú bí bàlọ̀ sí wà lágbọ́ agbọ́ ní pẹ́ tú èèyàn ò ṣe é rí sá èèyàn ò sì ṣe é fẹ́ kù nítorí pé nínú àṣeyọrí ẹ̀dá èèyàn náà ni nínú òṣùbù ẹ̀dá èèyàn náà ni kò sí bó ṣe fẹ́ ṣe tó fi lè fẹ́ èèyàn kù èèyàn lárí làǹjọ́ làǹyọ̀ ṣùgbọ́n bógun bá ti wá sẹ́rí tán alógun sálùgbó lọ́mọ aráyé dojú ogun kọ èèyàn tó bá ti ń sayé eré lọ́tàkà ọ̀rọ̀ pé báwùsà lógún ọmọ ilé ayé àwùsà òfin wọn ra wọn bàgàdàgodo sì pẹ́gbẹ̀rún àgàdàgodo wọn ò finú kan náà lò nígbà tí kò finú ọmọ aráyé ilẹ̀ ọmọ aráyé sì fún níwọ̀ jẹ àkàlàfò tọ́bọ̀ ọmọ èèyàn lò wọ́n sì ṣe lẹ́sùn lẹ́yìn ẹ̀yẹ ibi ayé bá pọ̀ ní kọ́ ọmọ pèlé ibi èèyàn bá ti pàdé rẹ kọ́ ọmọ pèlé ọ̀dẹ̀ ayé ló ṣe tamọ́ ti yé tó fi jẹ tíráàkì àwọn náà wọ́n sì ṣe èrà ti bẹ nínú gbogbo ẹ̀yìn olú orogo ogun bá ti sẹ́rí tán alógun sálùgbó lọ́mọ aráyé dojú ogun kọ olú orogo ẹnìkan bá bẹ́wù lẹ́ báyìí tó lóun gbèjà kú ojú òjire fúnra kú ojú òjire ni ó farú ẹni bẹ́ẹ̀ láyé lọ́wọ́ èèyàn tí bá ti ń sayé eré lọ́tàkà ayé ló sàkọjá àwọn náà wọ́n sọ̀gèdè gbé wọ́n tún ṣe fábùnmí ọmọ òkè mẹ́sì olú orógbó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kò sì rántí pé èèyàn fẹ́ ni fọ́rọ̀ bí ò so ẹni. ọjọ́ ajá ò ẹ̀ mọ gbogbo ẹ̀ o. dúpẹ́ lọ́pọ̀ rí abo àwọn àwòrán ńlọ́dọ́gba ìṣògùn ohun ọ̀tẹ̀ nìkan ọ̀pọ̀ ọ̀dùn ó tì í. kékèké òótọ́ ọnú ńlọ́sàkùnkọ́ ló ń jẹ kọ̀lọ̀kọ̀lọ̀ náà lọ́sọ̀ àwọn òbí ọ̀hún dẹni tó ń pẹ̀lú sílá iwájú èké ò ṣeé gbé ẹ̀yìn èké ò súnmọ́ nítorí pé oníbèkebèkelèké èbí dùn ọ̀pọ̀ adégún lálẹ́ kó tó wọn gàdí Ah, ah. méwé ewu ó fi lé ọ̀sẹ̀ lórí gbọ́dọ̀ kó adéhùn ti fọwọ́ rẹ̀ mú ara ò ní fẹ́ fọwọ́ rẹ̀ ọ̀sẹ̀ ò ní fẹ́wé ewu ti ń bẹ̀ lọ́wọ́ wọn ní ewu ìdáwọ́ wáyé mọ́kìtì orúkọ tí wọ́n gbé kú òkìtì wọn kólé má jẹ́ má jẹ́ má jẹ́ má jẹ́ má jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀gbọ̀n jẹ́ àìkú bọ̀rọ̀ ajímọ tábà oògùn ọmọ ajípolówó òkúta tàntàn ah bàbá mi ò ṣeun ah! Ah! Ah! ìṣèwà ṣe mí bíi pé mo dòdìdẹ̀ báyìí. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbin ah, tútù là balẹ̀ olúwa rí ah, bàbá mi ò ṣe o bàbá mi ò ṣe o ah, bódò ṣá bàbá mi ò ṣe o wálé ń togun jìgàn ń togun ọ̀kọ̀ọ̀kan là híra. ọmọbìnrin jáde ẹ mú jáde ẹ mú jáde. ẹ ṣòfò ni ẹ ṣòfò ẹ má bọ̀ ẹ gbé zọ. ẹ wá pàtẹ fún mi wá pàtẹ ẹ dà jókòó báyìí ẹ dà gúnlẹ̀ mẹ́rin. sí pàtẹ wọ́n bọ̀ bọ̀ yìí ṣọlẹ̀ jẹ́ ìyá rẹ̀ ìyá àfò tó búra ló bí ọmọ ìka báyìí. náà ló kù òní láàfin ìjòfin ó mú ìṣòro pẹ̀lẹ́sẹ̀ pẹ̀lẹ́sẹ̀ pẹ̀lẹ́sẹ̀ ẹgbẹ́ èso ẹgbẹ́ èso o pé ẹsẹ̀ mi o pé rẹ náà lẹ ṣeun o pé ẹlẹ́tọ̀ ẹsẹ̀ náà lẹ ṣe nílùú yìí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn o pé ẹlẹ́sẹ̀ ẹmú so ẹmú so ẹmú so ẹgbẹ́ èso. rẹ̀ tiẹ̀ ń yà. kí ló dé tó fẹ́ bá ìjẹ́ wọn lórí. Ah, gbogbo wọn dẹ̀ wá ṣe jàgídíjàgbọ́n ah. káàkiri ìlú. ẹ wo ẹni tí ò bá kọ́ ẹ̀ á bá kọ́. ọmọkọ́mọ tí wọ́n bí lé wọn tí wọ́n kọ́ ìlú ọkọ. bẹ́ẹ̀ni. béèyàn bá bímọ tí ọba ń wọ àbàbà àbí bí a ṣe yọ àké lọ́rẹ̀ ìṣàgìlà tí a sì sáwọn èèyàn láàké láàrin ìlú nílùú tọ́lọ́ba tó níjòyè. kédùn yìí ọ̀sán gan wọ́n kó àdáwọjà tí wọ́n fi ń sáwọn èèyàn ká. ìyálóde à ń sọ̀rọ̀ àáké ń sọ̀rọ̀ àdá àáké lásán ẹ̀rọ bóyá mò ń sọ ni àáké ẹ̀rẹ̀ mọ̀ ni sójú mi wọ́n ń súnmọ́ ẹnìkan wọ́n sì bú láàké lẹ́yìn ọ̀rùn báyìí ẹ̀jẹ̀ sì ń dáre pọ̀ ìwà ìwà títí títí títẹ̀mí ebó lára rẹ̀ láàrin ìlú. ọmọ ṣe o. Ah. Ìwúrí ah. àbíamọ. Ọ̀rọ̀ àwọn ọmọ ti átàkùnrin ah. ti àgbàrá òjò. Àgbàrá òjò òsì pòwò nílé owó. Onílé yóò ní gbà fún. Ẹ gbìyànjú. Àjọ ah. fọwọ́ sí i ká lò pé lórí wọn. A eh. ti nà wọ́n lọ́rẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ wò ó. Àṣẹ lọ bá ń pa o. Eh. Látòní yìí lọ, ọmọkọ́mọ tán bá rí àdá àbá ké lọ́wọ́ ẹ̀. Ẹgbẹ́. E kábíyèsí. a máa gbébọn wá bá mi láàfin. ẹ jẹ́ ayọ àdákò mẹ́ẹ̀. agbẹ́láyé yẹn wà kí wọ́n sì fi àdáyé náà lè gbé dákú sí náà. ẹ jẹ́ ayé àdákò amẹ́nikẹ́ni tí wọ́n bá bá àké lọ́wọ́ rẹ̀ olúwa rẹ̀ ó ṣẹ̀wọ̀n bí kábíyèsí ṣe sọ́hun. kábíyèsí àtẹ̀yìn ìjòyè ọ̀rọ̀ gidi lọ́sọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni pàápàá. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. kéèlé òpin tá a gbọ́ tó ń tẹnubọlẹ̀ aláàfòfindà ké òun tẹnubọlẹ̀ irú èèyàn wo là ń tọ́jú pé ìgbà tá a gbọ́ ọmọ ẹyẹ sábẹ́ náà. ẹ ẹ gbọ́ ẹja àwọn kan ní ràn náà wà ẹja ṣe sùúrù. ìwọ kò sọ fún wa pé wọn jọ kàbọ. ẹ á kìlọ̀ fún ni bá délé. ẹ wo ọmọkọmọ tó bá bá àti lọ́wọ́ ẹ ẹgbẹ́. ọmọ bẹ́ẹ̀ bó lọ. gbogbo tí ó lò ń gbèsè ayé ẹ̀tùkú ni ó ti lù. kábíyèsí. ó rí pé ìjàgbara tí lágbókò àti àwọn ọ̀jọ̀dọ̀ olúwa ẹ̀ tí wọ́n ń jà yóò mọ̀ ṣe luwa ẹ̀ láǹfààní ní ọjọ́ iwájú. èkó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́ la ewé lọ́kọ̀ làṣẹ́kọ̀ọ́ la kò lè ṣe bọ́ láǹfààní kankan. sórí bíi tí bóòtọ́ wá wí lágbóńdókò ṣé tí ọmọ bàbá tàn yóò bá rọ̀ bá ṣé bí bàbá alágbóńdókò bá ti kú ṣé kò sí àgbàlagbà ńlé wọn mọ́. àgbà ilé wọn kù wọn ní jìjà agbára fún wa lágbóńdókò jìjà agbára fún wa ẹni jìjà agbára ni àbí ṣe jàǹdùkú káàkiri. Ah, èmi ò rò pé lágbóńdókò wà náà ti ṣe jàgídíjàgan hmm. mo ti wá rí i. tí a bá fi ọ̀tẹ̀ kan ọ̀tẹ̀ ní túká bá yín nìkan. èmi náà sí lára ọ̀tá ẹ nígbà tèmi nígbà lè mi. baálé dákun tó bá jẹ́ pé wọ́n sọ fún mi ni ìbáná fi kún un ni àmọ́ etí mi báyìí ni mo fi gbọ́ ọ baálé mi ò sì ro tèmi kó o ro tọmọ wa bọ́wọ́ ò bá kági ó ṣeé ṣe kó kẹ́ka rẹ̀ baálé mi mm, mm, dákun. òjé òjé ó rẹ náà ni mo fi bá ọ sọ̀rọ̀ ǹdẹ òjé o ọ̀rẹ́ yìí tó wà nílẹ̀ yìí a ti tò jẹ́ èyí bolú òòṣà lọ́wọ́ kò sí bàbá ńlá bàbá tí ó ń bọ̀. wọn ò lè wá kú ní joyè ilé bàbá rẹ o ṣùgbọ́n ẹsẹ̀ rìn yìí mo ti tẹsẹ̀ yìí bodò náà n ò tún gbọ́dọ̀ máa ké tútù mọ́. sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ yé mi má jà sọ́lá mi bọ́wọ́ ẹni ò bá tí ì tẹ èkú ìdá kì í béèrè ikú tó pa bàbá rẹ̀ baálé mi ò bá já ṣe sùúrù díẹ̀. ọjẹ́ ìjẹ́ ọmọ olóògbé tí ọmọ arántí wẹ̀ bí òjò ọ̀pẹ ẹ̀gà òjògùn ó dà lóhùn pẹ̀tù tí ajá pajá fún ẹ láwọ̀ jẹ ìran mi ìran tíá. ní ọgbà ìletò ọlọ́dán àti ilẹ̀ àròbálẹ̀ lọ́wọ́ àwọn amúnifún. èmi ò ní ró tó lẹ̀ kí n gba àwọn nǹkan rùn mi láéláé ó tó dì. sọ̀rọ̀ mẹ́. ìyàwó mélòó wá ní ọ̀kẹ́ mẹ́fà ojú bẹ́ẹ̀ lọ ẹ ìyá aláṣọ ẹ bá ń kà fúyàwó mi. mẹ́wàá mi ló nífẹ̀ẹ́ sí nǹkan. èyí ni ìyàwó mi. ẹ bá ń kà fúyàwó mi. ìyàwó mi ló. ìyá aláṣọ ṣé bójú ṣe rí rè aṣọ èyí lè mi fẹ́ ìyàwó mi ló ní ìyàwó tèmi ló ní. èmi ò níyàwó ni èmi bẹ́ẹ̀ rà fún mi. ó ò bá mi bì èmi mo kọ́kọ́ jẹ́ bí mo sì ní aṣọ yìí ní ọkàn mi fún fẹ́ fún ìyàwó mi. èmi náà fẹ́ fún ìyàwó mi èmi náà níyàwó ìyàwó mi mo fẹ́ rà. kámbá ba ti lẹ̀. ajagbá ànàdó dé lẹ̀. èmi èmi èmi èmi. Yeah! wọ́n ní ẹ dákẹ́ bàbá olóyè ní ẹ dákẹ́. wọ́n ní asukúrò ọjọ́ ilé ní tú. Ah abẹ́ òsì ni mímú kọ́gbẹ́ ẹ̀kọ́ ara rẹ̀ láíláí yóò ti yanjú gbogbo ẹ̀ náà ládé yìí kábíyèsí ẹni ọlọ́run o kábíyèsí o pẹ́ fún wa kábíyèsí o. Ah, bẹ́ẹ̀ mi ṣe rí ẹnu kí ẹ sọ kúndé aláìlókun ọwa. èmi ni o eh, eh. kábíyèsí o kábíyèsí o eh, ní àárín ọjà ni o ọ̀rọ̀ ò tí ì tọrọ sàdédé ló tọ́ bá kù lọ́fà òkà yọ àbí háì ah. ló bá gbá ọkọ arábìnrin ó ti kú bẹ́ẹ̀ ni kábíyèsí ahọ́n ẹ̀ yọ ni bó ṣe yọ rè kábíyèsí ahọ́n gùn jápá lọ o àṣà ahọ́n sápá ọ̀sápamọ́ sínú orí ni bó ṣe lọ́lẹ́lẹ́lẹ́ bó ṣe kunu ìtì wá jẹ́ kátàmì kágbọ́fọ̀ elérúsoko. ọ̀dà kí ni ọ̀rọ̀ tí wọ́n gbọ́ tó dá wàhálà yìí sílẹ̀. ṣé ní àárín ọjà èmi ọmọ síbẹ̀ ìyàwó mi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn bá sì ti ń bẹ́ mi nǹkan èmi náà mo wà ń bẹ́ mi. lóòótọ́ ni oh. kábíyèsí sójú mi báyìí ló ṣe. kí wàá tọkọ ẹgẹgbẹ ni yín sọ̀hún ah. ẹ̀yin oníranù dédé ó dáa kò burú wọ́n sọ pé èèyàn kan ò ń jàwádé táwọn olóyè tó kù bá dé a á ṣe àjọrò lórí ẹ̀ ibi tá a bá wá fi tì sí à á ránṣẹ́ sí ẹ. sí kábíyèsí ẹ mọ̀jọ́ pé kábíyèsí ẹ dákun ẹ mọ̀jọ pẹ́ o ọ̀yà dèdè dìde. ẹ wò ó ẹ mú ẹ má fi ilẹ̀ o ẹ lọ mú ọdọ ẹ máa tọ́jú ẹ náà. bàmùjáde ìgbà lọ kábíyèsí àmì òdì dé ìṣó kí ni ìṣó ọba yìí. ìṣó ìṣó ìṣó. n lérò yìí pé ọ̀sẹ̀ bá pé tí gbogbo olóyè wà lórí ìjókòó ní ìdájọ́ kínní burúkú yìí ṣùgbọ́n bó ti ń gbóná lọ́kàn mi mo fẹ́ ká dá ní kíákíákíá irú ẹjọ́ wo ló fẹ́ ká dá fún kínní burúkú yìí má sì gbàgbé pé ọmọ ìlú àfihàn ni. ọ̀rọ̀ náà sósì lẹ́nu ó buyọ̀ sí kára ó lé bàbá ọlọ́jẹ̀ mi yìí ogun. àṣẹ. ah àwọn ọmọ wa nílò ìbáwí ni ṣùgbọ́n síbẹ̀ náà eh, àwọn wọ̀nyí sábà ṣe tí ọ̀dà bẹ́ẹ̀ ni eh, wọ́n la sósú ni lẹ́nu ó sì buyọ̀ sí ó sósí ni lẹ́nu gbùú ó sì tún fiyọ̀ sí lẹ́nu sí ni lẹ́nu ìdí ò ṣe é pọ́nlá iye ò ṣe é tú dànù bàbá ṣe rí ìdájọ́ ọrú ọmọ wọ̀nyí tá a bá rówọ́ ká tó dáa ká má fi rú àwọn míì nínú torí bílẹ̀ bá ń gbòsìkà tí ò gbólóòtọ́ pọpẹ́ títí orí oṣù ní í ṣe o ìní àgbọ̀ burúkú ẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ̀ tí ò ṣe ní rí àìkótúndé àṣìpà ehm, ọ̀rọ̀ rẹ o. kábíyèsí tẹ́mi ọláogun eh, èmi ò ní fara mọ́ eh, ẹjọ́ tí olùkọ́sí fẹ́ dà ní fara mọ́ eh, bẹ́ẹ̀ ni ah, wọ́n ní ìbí òjùbí bá a ṣe bẹ́rù la bọ́mọ̀ ẹ má sì gbàgbé pé gbogbo ayé ní ń wò wá pàápàá jùlọ ẹsẹ̀ tí madé yìí ṣẹ̀ ah, ah, pẹ̀lú òfin àti àṣà alẹ́ wa ikú níjìyà rẹ̀ àmọ́ o gẹ́gẹ́ bí ipò ọba tọ́ba láṣẹ. bàbá olóyè ìpátá pọmọ ọgbẹ̀rì àgbọ́dọ̀ pọmọ àwo bẹ́ẹ̀ o. ọ̀dà ẹ ṣeun ẹ̀yin olóyè ẹ kú atótónu màá ní kán ti kinní burúkú mọ́nu túbú títí tí ń fi ro nǹkan tí ń ṣe lórí ẹ̀ ìwọ ọdún dèmí ta méjì sókè ń dà ọ lẹ ṣùgbọ́n ìjọ tí n bá túgbọ́ tó ṣe fèlèfèlè nù louis ìyà tó tọ́ àti tó yẹ ni màá fi jẹ ó yà ti dé kó wájú mi ọ̀rọ̀ yìí mà ṣe tàbí tí ó ìṣẹ̀lẹ̀ yìí mà ṣe kàbìtì èèmọ̀lú kùtùpẹ̀bẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí mà ṣe kàbìtì ó kàkà kílẹ̀ fún mi. kọrí ara rẹ̀ ló kó lò ló kó fọn ló káwọn èèyàn lẹ́yìn bíbà ìyẹn wọ́n ń jó káàkiri kété tí mo gbọ́ gbogbo àwọn yẹn ló dáná wò. kò síbi tí mo ti dé ní kódà ibi àyígbà wọn dé wọ́n tún tó déwájú láwọn bàbá tí ó sì yàtọ̀ láwọn ọlọ́kọ́ pé tán sí ọjà. ìjó dùn ìjó dùn bí bí orin ẹlẹ́yà tí wọ́n kọ́ káàkiri wọ́n pe ẹ má pe wà lálejò mọ́ àwa yín la nílùú láòyè wọ́n pé káwọ̀ mọ́ pọ̀n lálejò mọ́ ní àbábá tí a. ṣé mo parọ́ kan fún ọ rí ni. wọ́n kọ́ mọ̀ náà. tí wọ́n ń rún aṣọ létí tí wọ́n ń jó tààrà mọ́ ni. kí ni wọ́n rú. a mo rò mẹ́wàá torí tí obìnrin bá ti ń darin atótó arére láàrin ọ̀dẹ̀ yìí kéèyàn bá ní kọ́ gbẹ́nu fọ́hùn kéèyàn ó pé rèrè rèrè ọrùn ẹ̀ igi àrèrè ní òkun ní ilé ọ̀hún pé ẹ wò ẹja ṣèlè tí a bá gbogbo. àtẹ́pàdé àjíkẹ́wò lè bàjí mèrè bàbá ọ̀pọ̀ kú. ẹ̀gbọ́n pani alójú ẹ̀ bíṣọ̀kù ọba pani afọwọ́ ẹ̀dùn hálẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. ẹ sọ. ẹ sọ pálapàla ẹ ń sọ. sọnù wọ́n kú sọ́dọ̀ ẹ̀ ní kú rẹ̀. ń tàgbàlagbà rí lórí ìdùbúlẹ̀ ọmọ kékeré bá gun pẹpẹ ọ̀hún lọ kò lè rí mo sì ń kì í lọ mo ní kẹ́ ẹ bomi paná ọ̀tẹ̀ kọ́tẹ̀ ò rú. bọ́tẹ̀ bá dé tán àtúnilé àtàlejò ní ọ̀farapa ní àti kékeré pẹ̀ka àrókò ṣẹ́bọ tí wọ́n ń béèrè yín ṣagbára yín ká. ọmọ àbíkú ń kan kó sí ìyá rẹ̀ lẹ̀ wọ́n ní kí ni ń ṣe ó lóun kan kó sí ìyá òun lẹ́mọ̀ pápí kú ní òsínra rẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ń fàjọ gọ̀dọ̀ bọ̀ ẹni bo nìtí tí í wá sẹ́ẹ̀mọ́ pọ́rùn gi nìtí wá ẹ mọ́ kanlẹ̀kùn èṣù ó dá ń lójú pé bẹ́ẹ̀ bá kàn yóò sì yóò sì ilẹ̀kùn èṣù lẹ́ńkàn yóò sì yóò sì fún un. tí mò ń lò wọ́n tí ì dá o kálá sọ lójú ọmọ ṣàfira kó má bàa sùn o. bá jí òní tọ̀ lára bàbá tí ẹ dárò ọ̀pá lábá àti ariwo oníwọ̀n jì. àmọ́ ṣá ikú ti ń pa ojúgbà ẹni òwe ńlá nípa fún ni o ẹ wá wò a gbọ́dọ̀ finá sí orí òrùlé sùn. bàbá ń rèébi àdógún ọdún bàbá ń rajò àdọ́gbọ̀n oṣù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti wá dúró mo dá bíbó. ẹni bá dalẹ̀ ilẹ̀ á pa wọ́n ẹni ohun àjọsọ kò gbọ́dọ̀ yẹ̀ o. ẹni bá dalẹ̀ ilẹ̀ ohun àjọsọ kò gbọ́dọ̀ yẹ̀ o. ẹni bá dalẹ̀ ilẹ̀ á pa wọ́n. ẹni bá dalẹ̀ ilẹ̀ á ohun àjọsọ kò gbọ́dọ̀ yẹ̀ o. ẹni apá wọn. ohun àjọsọ kò gbọ́dọ̀ yẹ̀ o. ẹni bá dalẹ̀ ilẹ̀ apá wọn. ẹni bá dalẹ̀ ilẹ̀ apá wọn. ẹni bá dalẹ̀ ilẹ̀ apá ohun àjọsọ kò gbọ́dọ̀ yẹ̀ o. ẹni bá dalẹ̀ ilẹ̀ apá wọn. àṣàrùn kábíyèsí ó ti wá tó àsìkò báyìí tí mo fẹ́ kí lágbóńdókò kó mọ̀ ìyàtọ̀ láàrin agídí agbára ipò àti àṣẹ. bẹ́ẹ̀ni ó yẹ kí ẹ ṣe bẹ́ẹ̀ bí ìrà ti fi ni pé gí àwọn dànù ni. ó ti wá tásìkò tí gbọ́dọ̀ wọn dànù nítorí wọ́n ní má ṣe ayé ló ń gbé wà wá bá mi ké sí olú ọdẹ bójú òkú lágbóńdókò ni bó jẹ́ ààyè lágbóńdókò ni mo fẹ́ di láàfin mi. kábíyèsí a ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ ojú mi lèmi fi wò ó bẹ́ẹ̀ ni ṣé ẹ rí ẹja dọ́gbọ́n ká ṣe bí ìgbà tó jẹ́ pé àárínà lágbóńdókò gbogbo ìwà tó ti wù sẹ́yìn ẹja ṣe bí ìgbà tá a rí ká máa sọ. So bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ tó bá gbéraga tí gbéraga bá wọ̀ bí ẹ̀wù irú wọn ìpẹ́ talúdà òfin hmm. aláṣọ láwà àgbàbẹ̀ mu ọgbọ́n lèmi fi á lò. ká máa ṣọ. bẹ́ẹ̀ ni. ká sì lọ́gbọ́n. bẹ́ẹ̀ ni. bíi báwo làwọn mi. torí pé ọ̀rẹ́ rẹ̀ kan bẹ tí wọ́n ń pè ní ọ̀sán yìí ìṣèdọ́rùn àkọ́kọ́ bá kó ní ilé ní ilé lọ́mọ̀ nípa yìí bá wà kọ́ ọ máa bọ̀ wá bá mi ọjọ́ lóró náà ń kí ọjọ́ lóró tó kúlẹ̀ ọdún àkéré wọn bá jàǹdùkú ọjọ́ náà yẹ kálẹ̀ wá. lágbàdókò ọ̀yà gbẹ́ a. ọjọ́ ní sábọ́ yòró àlọ́ ni mo jà sábọ́ yòókù ètò mi ò kọ́mọ lẹ́yìn yọ́yọ́ yọ́ lè jẹ́ ọ̀làgbòdókò. ọ̀làgbòdókò. làgbòdókò. wọ́n lọ wọ́n lajá gbọ́ kẹ́lẹ́ burú ma jálùkú kẹ́lẹ́ má bàjẹ́ níbẹ̀ lágbẹ̀dẹ àbọ̀jú táyé ọ̀gẹ̀dẹ̀ ẹkú odò aláṣọ pípẹ́ o ẹkú àtijọ́ jẹ́ láṣọ lákìsọ̀kú òbẹ́lẹ́jà wúùkàn lúkúlúkú ojúgun òjò nígbàdú ọ̀run kẹ́sù ò èèyàn kó mẹ́gbọ̀n látàrí kó wá wọn tẹ́ ẹni fi ṣe ẹ bá lè wọ́n ṣe tèmi kó ní yíkọ̀ ọ̀tún kó kásẹ̀ kó sì rọ̀ ṣọ́ọ̀kù yìí máa di ilé ìdòmù ṣọgbọ́n onílé máa ṣọ̀pẹ́ dìgbò ṣàtàndínlẹ̀ ọjà ìwẹ́ ni wọ́n ti là wá ní ilé ọmọ akúnyán pinnu ọmọ akúnyán yẹn ọbẹ̀rù ọ̀tẹ̀ ọmọ aṣíjú apọ́pìrí dágbọ́ ọ̀fọ̀ náà fún ọmọ akọ̀nà fún yọ̀yọ̀ dágbọ́ ọ̀fọ̀ alẹ́ ayé eh, eh, nǹkan kan ní mọ́ ìjọ rántí àwọn èèwọ̀ ọkọ̀ ṣẹ̀dá ayé rẹ̀ ti fi fún ọ rántí ọ̀kadì owó àlàáfíà mi lọ́wọ́ àwọn òfin jẹun ọ̀kadì ọ̀kadì ẹ pé kí n mọ́jọ bí àtẹ ẹni bí ilé àmúṣagbára mi wọn gbọ́dọ̀ mú bí wọn. má mọ bí wọn bẹ́ẹ̀ èèwọ̀ ni ó déwọ̀ fún ọ. ẹ wá pé kí n mọ bá àyànjá sí nǹkan torí ẹ̀ láti sọ ní mọ́jàsọ́lá. mọ́jàsọ́lá ló kọ rẹ̀ ń jẹ́ ọ̀gbọ́ ọ̀gbọ́dọ̀ bá yẹn kì í ṣe nǹkan kan kò jù bá ń lọ. ọ̀kárẹ̀ yóò dáa fún ọ. àṣẹ. owó rẹ̀. àṣẹ. ọ̀nà kókó yà. àṣẹ. tẹ́jú mami kọ́ ọmọ wò mí wò mí dáadáa. ìran aláǹdé tó bú ìyá rẹ̀ kú ìran kàndé tó wù ìyá rẹ̀ léwèé ìbànújẹ́ ni kí májèṣe ó tójú òwúrọ̀ mọ́dákejì wò mí kí kú tó pàyà àkókò ọmọ tó bá bí ó tó kí n ṣe bẹ́ẹ̀ni. láì mọ́jàsọ́lá bàbá mi ikú ò ní pa àṣẹ bàbá mi ọ̀gbọ̀n olówó tí ó àṣẹ bàbá mi ọ̀gbọ̀n olówó tí ó àṣẹ bàbá mi. ọ̀gbọ̀n bí àwọn àgbà kan àgbà kan àṣẹ tí wọ́n mú dáadáa tí wọ́n fọwọ́ wù sórí ọ̀ àṣẹ bàbá mi. àkàrẹ̀ iṣẹ́. ìkòyí ẹ̀ṣọ́ ọ̀kárì ọmọ àpò ọmọ ogun ọmọ ọ̀fà àpòrògùnjolú ẹ̀ṣọ́ làlà ọmọ ẹlẹ́rù ọ̀kárì ọmọ ẹni kúta kú tọrùn ọmọ ẹni sùbọ̀ tẹlẹ́rù ah. ọmọ ẹni kúnú ilé tá a gbé lọ sí sẹ̀gìlọ rẹ̀ ah, sí ìgbìmọ̀ òrí bù ṣẹbọ ah. àkàlàbẹ̀ ni òrí bù ṣòro. ikú mọ̀ dáná lóró ẹ̀rẹ̀ òrí bù ń bọ́ ọmọ lójú ẹlẹ́gbàrún sídẹ̀ torí oògùn mo gbòdì àjà mojó yọ lọ́tẹ̀. ikú dáná lóró kò sẹ́ni tí ìtọ́jú orógoro kò kò sẹ́ni tó lè tójú wa nà yá wa tó lè bára rí lọ ìkọ́yà ẹ̀sọ́ ọmọ àgbà ti àrùn ọ̀tẹ̀ àpèrèwú onídìí àgbo ológun nígbó alápẹ ọmọ àrọ ní gbára jìgìdẹrù oògùn ah! ọmọ àkúfepo tẹ́lẹ̀ ẹ kò tó ẹ ṣe wọn bá nù kárí ẹ pé àìgbọ́kú ọkọ àìgbọ́kú omi àìgbọ́kú ọkọ àìgbọ́kú omi àrígbọ́kù ilẹ̀ o àfi bó ṣá. bàbá olóyè àṣàrùn ẹ má bínú sí mi ẹ dákun ìgbà tí mo gbọ́ pé wọ́n lẹ́ ní wá ẹ̀rù bà mí ọ̀pọ̀ toró kọ yín tóbi wọ́n á wò pé ṣé ò sí. ọ̀sán yìí bàbá kò sí nǹkan kan àgbà ó ju ọmọ òrukàn ló pè gba ọmọ ní ọjẹ ọlẹ́dẹ̀ hmm. èmi ni mo pè ọ́ kì í sì ṣe mi odidi ìlú ló pè ọ́ tí í ṣe kábíyèsí ọba ńlá. abolóye hmm. ẹ dáhùn ah, èmi kábíyèsí lọ fẹ́ rémi ọ̀sán yìí. Ah, ọ̀nà wọn jìn síra wọn hmm. mi ì so lóyè mi ì ṣe kankan èèyàn kan ni mí láàrin ìlú. ọ̀sẹ̀ akànwọ̀tún àwòsí awẹ ni ó ní làákàyè dáadáa nínú ẹ̀yìn tẹ́ ẹ jọ́dọ̀ awẹ ni tá a lè ké pè ẹni ó ní làákàyè tí ọba tiẹ̀ gbọ́rọ̀ kalẹ̀ àbí tá a lè ránṣẹ́ ni a wá ní ìwọ tó ọ̀sán ẹni inú mi dùn pé wọn náà wọn dáa fún iṣẹ́ ńlá kan la fẹ́ ràn ọ́ tó o bá sì gbìyànjú tó o bá jẹ́ṣẹ́ náà ọkọ̀ ojú omi kan tí ń lo òbèlè á fún ọ méjì odidi ẹṣin funfun kan àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó. tó fi yàtọ̀ láàrin àwọn ọ̀dọ́ yòókù táwọn ọ̀dọ́ yòókù ó fi máa fọ láàárọ̀ tiẹ̀ tọrọ ń ńlẹ̀ Ah. Hey. Ah. ọkàn mi kú Ah. bàbá olóye ah láìsí pé mo ń lálàá ah. èmi ẹ̀sìn funfun. Hmm. bá mi ò gẹ̀ẹ́sì pupa tí èkú kò gẹ̀ẹ́sì dúdú ká má tó sọ pé funfun irú. má jẹ ọkàn ọkù tó o bá jíṣẹ́ náà ìwọ ló jẹ olórí gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ nù ìlú yìí àti gbogbo ìletò mẹ́tàdínlógún tó yẹ àpò pátápátá. ẹ gbà mí ọwọ́ ẹ ló kù sí sọ́ọ̀jẹ́. gbogbo ń ètò lẹ́yìn pọ̀ olórí ọ̀dọ́ fún gbogbo ìletò mẹ́tẹ̀ẹ̀tàdínlógún tá a ní. olórí ọ̀dọ́ wa ọmọ ju ọba bùnmí lọ kásàtì ẹ̀ pé lọ́bọ̀ ọ̀dọ́. bọ́ ọba tí a ṣe tán. ẹ dákun kí lẹ́gùn mi ń ṣe tí ó pọ̀ wọ́n fàárọ̀ jò kí ni ń ṣe egbò mi tí ó lóhùn òrojú wa mi iṣẹ́ wo lè fẹ́ ràn ariwo ni wọ́n ń pariwo ń ta hàn. eléyìí tó o ṣe yìí lè tiẹ̀ bóyá o wá ṣe é dáadáa o àbó ò ṣe é dáadáa ẹ ó ti di tiẹ̀ látòní lọ. mo fẹ́ tọrọ kinní kan lọ́wọ́ rẹ̀ ṣó o lè ṣe fún un. ẹ ẹ fura o wọ́n sì ní fura lóògùn àgbà. oníjàrí omi o omi o oògùn aráàlú àpò omi máa kálẹ̀ ọ̀yàn bá fó omi lẹ́yà àjẹtùjẹ pápá yẹnku ti gba ti ẹ̀rẹ̀ kò mọ́gi. búnugún halẹ̀ ni búnugún halẹ̀ kò sí tí ó fòrò mọ́dì yẹn sí i. Hmm. gùrú tó jẹyọ ṣé àwa lè sọ pé ìhàlẹ̀ lásán ni bí. kí ló pọ̀ sí ìwọ́dà kan ẹ bá lọ bú ẹ bá ti dáhùn fún ọ ní kó o dìrò mọ́. ó ní wèrè sún wèrè sún bí wèrè bá sùn kọ̀ gírí yóò bù fẹ́. bàbá mi yìí ṣe bá àwọn náà ṣe bàbá ẹgbẹ́ wa mọ̀lẹ́. tọ́ra wọ ebèje gẹ̀lẹ́ dẹ́ wa lá lórí o. burú gàjà kò sí ọ̀rọ̀ àdáyébá tàbí àkọsílẹ̀ yorùbá kankan àdàpè ọ̀rọ̀ tàbí fífi ọ̀rọ̀ dásà lásìí. fẹ́ lọ sílùú wa mo fẹ́ lọ mú ọmọ tó lálùbáríkà. sori nínú ìlú wa yìí àwọn ọmọ gidi ọmọ alálùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. hello aunty kí lorúkọ ẹ. ẹ jọ ṣé mo lè máa mú un lọ báyìí. mú un lọ síbo. àtòyìn sórí ìlú tá a wà ẹ eh. bó ṣe ń ṣe nìyẹn o. Eh? nílùú bo. amẹ́ríkà ẹ̀ ni. mo dáràn. wúlù bí ìgbọ̀n. kọjá kí ni wọ́n gbọ́ kan náà ògúngún mi àbí ogun ògbò fowó nígbọ̀n. àwòníà ó sì bá wa ń lẹ̀ yìí. He disappeared from Nigeria and appeared in the United States. Really? Wọ́n lè ṣe. ẹ̀wọ̀n ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta kí lọ rẹ̀ débẹ̀. sóyè kẹ́ máa béèrè irú béèrè burúkú bá ń lọ́wọ́ mi. ní ìtọ́ ẹgbẹ́ yìí méjèèjì lẹ́jọ́ gorí mi papọ̀. ọ lọ sẹ́wọ̀n yẹn lẹ́ẹ̀kan sí. ọ̀kẹ́ kábìrìkà bá a bá sọ fún ọtọ́ bá ní òní ká ọmọ ọ̀tá kò abẹ́ mi ti fẹ́ lánàá.

What exactly are you going to do about it? Umaku, máa kú. gati, máa gati. If there's a need to méjèèjì jọra. Orúkẹ̀ níbo? Bàbá Lérè, ẹ bẹ̀rẹ̀ àìsùn tẹ́ ẹ̀ ń ṣe padà o. sẹ́mọ tí mo fẹ́ sọ ni sẹ́mọ tí mo fẹ́ sọ ni òrófòrófò ẹ̀yẹ òrófòrófò ẹ̀yẹ òrófòrófò ẹ̀yẹ. irú àwọn ẹ̀ṣẹ̀ wo ló ń sùn yìí. oorun ya wèrè gan o láwa tá a gbómi lẹ́gbẹ̀ẹ́ ká kẹsẹ̀ bọ omi a sì ti sùn lọ. ó yẹ kẹ́ ẹ ti rí dìndín ṣe yín ogun tí ń jà yẹn gan yẹ kẹ́ ẹ ti. Ah! kí ló lè tó bẹ́ẹ̀ kẹ́. mo lálàá mo lálàá o. òkúta lẹ̀ ń jẹ. lọ́dọ̀ ẹjú ọ̀nà ọ̀run fèmí oyin ni ẹ mọ́ jòkúta ẹ jòkúta yín tọ́kẹ́ mú mi sí àmọ́ ẹjú ọ̀nà ọ̀run fèmí. rekiat dúdú pariola ìbàdí àrùn onítè. ọlọ́run. ẹ̀yin méjèèjì ẹ̀ ń fẹnu kóra yín lẹ́nu aláàjì tèmi máa ti bá mi ọmọ ìyá ọmọ bàbá ẹ. ẹ jọ ọ̀nà ọ̀run mo béèrè o. Àwùsù bí láì. Ẹ má sọ̀rọ̀ èṣù mẹ́ o. Ẹ rí mi rí sá. Èmi. Bẹ́ẹ̀ ni sá. Èmi rí ẹ níbo. Ibi náà ni sá. Bẹ́ẹ̀ ni ọjọ́ náà mo wọ jàlámí àti mo dé fìlà mo múra bí ọkùnrin. Múra bí ọkùnrin. Bẹ́ẹ̀ ni sá. Jésù. Hmm? Allahu Akbar kabir. Àbọ̀rọ̀ àwọn ọmọ tó ṣẹlẹ̀. Ṣé kò tó wọ? steering rẹ̀ ibo ló fi steering rẹ̀ sí ibi tó wà rẹ̀. sọlá ọlá nàbí kárí. wọ́n á lẹ́kọ̀ọ́ ṣé kò sí nǹkan ara jù. a ní mi ní interest mi ń ṣe mọ́ ni àbí ṣé màmá pretend ni. Ríkì a máa ṣe báyìí fún mi má bàyè mi jẹ́. ṣé dandan ni. dandan ni. wàláì bó ṣe rí mo wí fún yín nítorí pé ẹ̀yìn rẹ̀ ò ní dá ah. kò ní ṣe é ṣe. alájí hmm? orúkọ yín lè dá yẹn. orúkọ mi ni ọlọ́run ló yé. ìtumọ̀ tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí nìyẹn ṣé ọlọ́run ló yé ni. wọ́n ti yáwó èèyàn náà. ó fi pẹ́gbẹ̀rún samuel samuel ọ̀hún and you know the rules of this game you don't get eye on your supply jẹ. ṣé pé tó tún ra wọlé tó tún ṣe lélẹ̀ after how you pleaded the last time tó ń bẹ̀bẹ̀ fún last chance ṣé bó ṣe fẹ́ lọ last chance ẹ̀ lélẹ̀. kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o because tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti àbíkẹ́ tí wọ́n gan bá gbúrú rẹ̀ ò ní dúró. is this motherly care that you shown me gbogbo àwọn kinní ni mo miss ní kékeré my mom wasn't really there for me. ọmọ yóò lọ́dún tí gbogbo àwẹ̀ mi gbogbo àdúrà mi ìjà olófẹ́ tó kàn mí. this might sound unserious or funny but the truth is ìyá ọmọ jẹ mí gan kékeré. Why are you repeating my question with question? Alaye calm down. Kò ń kò ń ṣọ̀rọ̀ ẹni mo bá wa. Kó tó bá ń ṣẹlẹ̀ gangan òun ni kẹ́ jẹ́ ká mọ̀. Kó má jẹ́ pé wà á He is not my type. Mo like ọkùnrin tó bá dúdú especially tó tún lọ dúdú lọ́pọlọ. Ó fẹ́ bóbìnrin sọ̀rọ̀, ó tún kà á my friend that write it for me. Friend ẹ yẹn ló they máa ṣe pa. fẹ́ jẹun. èló lówó oúnjẹ rẹ. àpapọ̀ rẹ̀ bíi seventy five thousand. seventy five ah, seventy five thousand lọ́pẹ́ wàá san. ìyá àjọ̀nà. ìwọ ọ̀rọ̀ mọ tèmi níṣẹ́ dé tòrútòrú. dé tòrútòrú ni kò tọrọ bá dà. owó ọ̀rọ̀ okùn kò ṣe sọ fìtílà àfi tí mo máa kọ. wọ́n wọ̀ sùn máa fọ́ wọn. ẹ wá kí ló dé dá padà kí ló dé simple project ẹ bá mi pa èèyàn ẹ bá mi pa èèyàn ẹ rí pa simple project. bí ìwọ ìwọ òòjọ́ yìí torí èmi lèmi máa tó it's an interest way of thinking kí o máa ní pé ọlọ́run máa pèsè nǹkan tí o máa jẹ. stop it Ọlákúnlé. ọlọ́run máa ń fi yé mi pé owó mi ìgbẹ́kẹ̀gbẹ́ lọ́gbọ̀n nígbàrà. ká lọ pín owó ìfọ̀nìbàrà. bẹ́ẹ̀ ni. ojú mi ni àgbẹ̀kọ̀ kìlà. Because I want you to be happy forever. Which means? You are going to be with me forever. We have to be very careful. Is everything okay? It's my mom, the chief she works for. Every moment of your life that I know, you have been working for this man. My mommy, what are you still doing here? Best. My OG around? Yeah, that is our answer. seeing? Are you seeing this? What is that thing that is missing you are looking for? Kí ló sọ lọ́wọ́ ẹ̀ tó wá káàkiri? is threatening to send us out of this house. I really don't care if he kicks me out of this house. Hey! That's a big lie. She was crying earlier. Better talk to her. Uh, dream go come true now. What dream is it? I dream say I be soldier, I carry gun, I keep many people. Ah. Now, if you do not know, you're criminal. You have no right to talk to my man like that. Exactly. Get oh, a man please, and not You're not even a man. You're a kid. How is that your business? Ah, please forgive me. Lydia, you need a boyfriend in your life, girl. You need someone to hold you, to pamper you, and... about me? What about my desires? What about the things that I want? What about my passion? Dignity in labor! That is what you're looking at! I am dignity in labor! Mom? Isn't it said and done? You don't even believe in me! I don't believe in you! Is my mother okay? I'm sorry I cannot give you that. What? Why the hell not? You tell me what kind of father stands in the way of his children's business. You think you, you are the only one who can speak like Americana? I will use my own American English to finish you. I will ever grateful to this man. Mommy, let me be. Ah.